mo kí yín ẹ̀yin ìyá mi bàbá mi wípé ẹ káalẹ́ ẹ kúrọ̀lẹ́ ẹ káàsán lásìkò tẹ́ ẹ bá láǹfààní àti máa gbọ́ wa. bóyá tí gbogbo àwọn tí àwọn ìjọba bá ń ṣe eléyìí bóyá ó tiẹ̀ máa jẹ́ kí àṣà ilẹ̀ Yorùbá wa ó dìde pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe yìí tí wọ́n ń ṣe yìí tó fẹ́ ṣe yìí bóyá jẹ́ kí àṣà ilẹ̀ Yorùbá wa ó dìde tí òfin ní jẹ́ ó kú. ti gbọ́ wípé Lagos ti set láti Lagos ní o, ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ti ready láti translate laws into Yoruba language. Òfin wọ́n ti fẹ́ máa translate ẹ̀ sí Yoruba. Bẹ́ẹ̀ ni wọ́n ti fẹ́ máa translate òfin sí Yoruba. Débi débi pé ó máa rọrùn. Àṣà tó jẹ́ kó ti mú gbọ́ láti ilẹ̀, nǹkan tó jẹ́ kó ti mú ṣe láti ilẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa ṣe ń sìn. Hmm. Ó ga o lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ọmọ yorùbá mo ti sọ fún yín pé yorùbá nation láfẹ́ òmìnira ilẹ̀ yorùbá ló jẹ wá lọ́gàn nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ bá wa share ẹ bá wa like ẹ bá wa subscribe ẹ tẹ̀ ẹ́ sójú ẹ̀ ẹ jẹ́ kó yàwó èèyàn pé yorùbá nation nìkan nọ̀nà àbáyọ lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba Lagos State wọ́n ti ń translate lọ́wọ́ òfin sí yorùbá ẹ wo àwọn èèyàn ń bíko wọ́n ní tó wọ́n ní àsìkò yìí ló yẹ kó ẹ̀ṣẹ̀ wa máa ṣe gbogbo ilé yorùbá nation loading bẹ́ẹ̀ ni òun ní gbogbo ọmọ yorùbá erékò òmìnira ilẹ̀ yorùbá ti ń tó dé díẹ̀díẹ̀ ẹ máa lọ gbáradì bẹ́ẹ̀ ni o god bless yorùbá nation ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè wa kò sí nǹkan tó da tó àṣà wa táwọn ìjọba yìí bá ń bá ọ tó ń dìde tó ń gbé àṣà wa ìlárugẹ ẹ máa rí i pé àṣà ò parun àṣà ò parun gbogbo ọmọ yorùbá kudos to us a ti ń dé bẹ́ẹ̀, a ti ń dé bẹ̀ díẹ̀díẹ̀, a ti ń dé díẹ̀díẹ̀ nítorí wọ́n ti bá wa, wọ́n ti ń realize pé àṣà wa kò sí nǹkan ta lè fi wé. Wọ́n ti ń realize setting the peace. Bẹ́ẹ̀ ni wọ́n ti ń gbìyànjú láti jẹ́ kí òfin yìí di, kó di yíyé àti yékéyéké fún gbogbo ọmọ Yorùbá. Imagine what the government priorities. One would think that Yoruba are not feeling the young guy <laughs> ǹjẹ́ ti gbọ́ ṣe mọ̀ wípé àwọn ọ̀pọ̀ lómi rò bóyá ibi tó wà níta yìí wọ́n rò bóyá kò dọ́dọ̀ Yorùbá ni irọ́ ìran ọmọ Yorùbá ò kì í ṣojo ni a máa tẹ̀síwájú ni torí òmìnira wa tá a fẹ́ gbà ọ̀rọ̀ ibi kọ́ ló bá wa bí kò ṣe ọ̀rọ̀ òmìnira wa ṣé mọ̀ pé ńgbà tó bá béèrè lọ́wọ́ gbogbo Nàìjíríà pé kí ló oúnjẹ ti fún lọ́rùn ló pọ̀ jù jẹun kókó àsomọ́ rẹ̀ gbà tilẹ̀ <laughs> òṣòro bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ yorùbá irọ́ o òmìnira yorùbá yìí ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi òmìnira yorùbá ló jẹ wá lógún kò sí nǹkan tó dáa tó òmìnira torí tá a bá gba òmìnira tá a bọ́ ẹ wo kò sí nǹkan tá a lè jẹ ara tó bá wù wá ni a bọ́ lọ́wọ́ àwọn wèrè fúlàní yìí à bọ́ lọ́wọ́ wọn gbogbo tán pa wá lọ́tún pa wá lọ́sì kò ní sí yẹn kò ní sí yẹn bákan náà kí àwọn ìjọba wọ́n ní hmm, ìjọba náà kọ́ tún rí i pé àwọn mú history padà sí ilé ìwé bẹ́ẹ̀ ni o káwọn ìjọba rí i pé àwọn mú history kọ́ àwọn torí ṣe mọ̀ pé ìyẹn gan-an ni gbòógì náà tó bá ṣe ń translate tí yóò bá kọ́ máa bá wa dá àwọn history wa padà torí àwọn eléré ibú àwọn eléré ibú kan tá a gbọ́dọ̀ sọ wọ́n ti ń yí ìtàn ilẹ̀ Yorùbá wọ́n ti ń yí i padà òun ló jẹ́ kí Mufti Ìwó tó jẹ́ kó jáde kó máa ṣe kọ́tọ̀kọ̀tàn lẹ́nu bẹ́ẹ̀ ni táwọn ìjọba wa náà bá ń farabalẹ̀ ń bá wa dá history padà tó jẹ́ kí history wa náà múlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tí ò kí ń ṣe àwọn ìtàn àhesọ o, tó jẹ́ ìtàn ojúlówó, tó jẹ́ ìtàn tó jẹ́ pé bó ṣe rí nìyẹn, tí ò ń ṣe àwọn ìtàn copy and paste. Ó ti yé yín. Ìyẹn gan máa tún jẹ́ kí Yorùbá tún dìde dáadáa sí i. Torí gbogbo àwọn ìran ìsìn, ọ̀pọ̀ nínú wọn ò mọ ìtàn ilẹ̀ Yorùbá dépòdépò pé wọ́n fẹ́ mọ ìtàn ìlú tó wà. Àfi ìtàn táwọn, àwọn Haúsá, Mùsùlùmí ń gbé jáde, ọ̀tọ̀ bíi kan tó sọ pé yemen ni yorùbá ti wá ọ̀tọ̀ nìkan ní saudi arabia ọ̀tọ̀ nìkan ní eh, ìgbà tí yorùbá ń bọ̀ ìgbà tí yorùbá wà ní táwọn mùsùlùmí ló wá tó wá la yorùbá lójú yòò lọ bá yorùbá kọ̀tọ̀kọ̀tàn kọ̀tọ̀kọ̀tàn ẹ wò ó tó bá bá wa tún dá history padà bẹ́ẹ̀ ni ìyẹn máa tún rọ̀ wá lọ́rùn wọ́n ní bọ́tọ́ ṣe ń ṣe yìí pé bẹ́ẹ̀ náà wọ́n ní dàsá o àwọn haúsá ń ṣe o tó jẹ́ pé wọ́n translate èdè tiwọn wọ́n translate ẹ̀ ní o kò sí nǹkan tó kàn wọ́n wọ́n yà jẹ́ kí àwọn tí ò lè kà tí ò lè kọ wọ́n á lè gbọ́ dáadáa bẹ́ẹ̀ ni iṣẹ́ gidi ni o kò sí èyí tó máa fi orúkọ ìbò parọ́ bẹ́ẹ̀ ni kò sí èyí tó máa fi ọmọ gọ́sábẹ́ gẹ̀ẹ́sì máa fi parọ́ especially òfin wọ́n ní òfin náà kó tó translate òfin náà tó ní í ṣe pẹ̀lú infidelity and divorce bẹ́ẹ̀ ni pé kó máa translate ẹ̀ wọ́n ní kíní ti overdue rate because tipẹ́tipẹ́ nítorí majority majority of them cannot express themselves in public bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ mi ò ní lè sọ èbó ẹlòmídẹ̀kẹ̀rẹ̀ kò lè sọ̀rọ̀ láì ṣèdèlú ẹ̀ so. Well, I used to wonder if that's how they were allowed to communicate in such ways in university. Wọ́n ní àbágídí ni o, nítorí tó bá ti ń mix ẹ̀ tí gbogbo wa ti ń sọ Yorùbá wa tá a gbọ́ dáadáa, àní máa fi èbó pera wa lólè. Àní <laughs> máa fi èbó pera wa lólè. Wọ́n ní tó bá jẹ́ Igbo ni, wọ́n ní if na Igbo people are first to do it, hmm, by now all internet will be on fire. Wọ́n ní tó bá jẹ́ pé Igbo ló kọ́kọ́ ṣe pé <laughs> wọ́n á ti da gbogbo ẹ̀rú à Lagos sí ò bá láǹdí o kò sí kò sẹ́ni tó lè bá wa dùn tó o bá ti gbàgbọ́ tó o bá ti nífẹ̀ẹ́ sí filẹ̀ wálẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n àwọn èèyàn níyà ah, I support it pé it's wonderful nǹkan tó da ni o wọ́n tún rọ àwọn ìjọba náà federal government as a matter of urgency immediately stop Lagos from taking this decision wèrèwèrè. Hmm. Roniko stop Lagos from taking this decision, do so we not to go down where with non-indigenous people. Wọ́n ní àwọn tí wọn ò wá gbọ́ Yorùbá ń bẹ̀ ń kọ́ wọn ló máa nira fún wọn o tàbí ta ló fẹ́ interpret èdè fún wọn wípé English yẹn nìkan ni kò jẹ́ permanent èdè ẹjọ́ ṣáwa fi Yorùbá pera wa lólè ni kò lè ṣeé ṣe o ìkànnì in addition I seriously wonder why some states are deliberately using any slight chance bẹ́ẹ̀ ni they have to create any kind of confusion tí gbogbo wa bá ń sọ èdè tí gbogbo wa gbọ́ tó jẹ́ yorùbá yìí ó máa rọ̀ wá lọ́rùn ẹ wọ ẹyá mi bàbá mi yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ yorùbá ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ bá wa share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ ẹ sójú ẹ ẹ jẹ́ kó yí àwọn èèyàn lọ́tún lọ́sì pé yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ la fi ń sọ fún yín pé àgbẹ̀ ọmọ aníroko títí kó gbàgbé bó pẹ́ bóyá onílé arèlé god bless yorùbá nation ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè mi o ó dàbọ̀.